على الصلاة والصلاة والسلام على رسول الله نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم بما أوصى الله سبحانه وتعالى به نفسي ونفوسكم كما وصف الله سبحانه وتعالى واوصى به الاولين والاخرين وقال سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله ولقد ارسل الله سبحانه وتعالى الينا نبينا محمدا صلى الله عليه وسلم ليكون دليلنا ومرشدنا الى ترك الخيرات عباد الله وقد جاء الكتاب والسنه إبطال دعوى أصحاب تحضير الأرواح ولقد رأينا الذين تحمسوا لهذا الذب والتهذيب عن كتاب الله وعن سنة رسول الله صلى الله عليه وسلم لكن بحماسة الدين منها بريء لذلك لا بد أن نأتي بما ثبت من قول ربنا سبحانه وتعالى وما ثبت من قول رسول الله صلى الله عليه وسلم لي ليكون دليلا على إبراز دعوة هؤلاء أصحاب تحويل الأرواح وقد فرض الصلاة أنا لبوي كلام كلام النبي صلى الله عليه وسلم كان هذا ما جاء هو أخبر أن يكون في النبي كان يقول في أوانا كلام صلاة كلام النبي صلى الله عليه وسلم أيما الناس الموجة سكوي أنا بيتي برب سبحانه وتعالى جدل توسيرنا إلى بيتي برب سبحانه وتعالى بس قال سي قلني أنت تنلو ساجوانا kọjọ ọjà rẹ kọjọ mi àtẹyìn kọ wà ní tí ó payà nípa àti tòótọ́ ní ìjẹjọ a sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ afáàtọ̀ntọ́rí jọ̀hárì nínú tí àìsàn pé ní jàwáhírù tàbásír ọ̀rọ̀ yìí ọ̀nà bẹ́ẹ̀ a sì rí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀fẹsẹ̀ múlẹ̀ tí bàbá yìí kàn bẹ̀rẹ̀ ìbáratafẹ́sìn ọlọ́run ọ̀sùn kánú ọ̀dà tó tó wà lórí ìgbónú tó burú ju tí ń sọ akún lọ ṣùgbọ́n kí wọ́n pe òkú ọlátọ̀run wọ́n sọ pọ̀ àfẹ́ bá sọ̀rọ̀ sí ìbẹ̀nú ẹ̀sìn ẹn bá ti kúmbolẹ̀ ní rẹ̀ wá bákan náà àwọn tí ń dáwọn èèyàn lóyìn tààrí tí ń dáwọn lóhùn àwọn afẹ́ bó sọ lójú ọ̀rẹ́ Ànábì sallallahu alaihi wasallam tẹ́sán sọ̀rọ̀ kọ́ńtẹ̀lẹ̀ fún láti máa dóbi fún wa ọ̀pá kíyèsí wa sí nǹkan kan tó kọ́ pàtàkì tó wá jẹ́ pé nǹkan náà ló tú àṣírí àwọn tí wọ́n náà ń ṣe ìgbókùsọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀sẹ̀lẹ̀ tọ́jọ òótọ́ eléyìí lọ́dún jẹ́ kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀dá àfẹ́ tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn ti bíbẹ̀ gan ṣùgbọ́n alọ́sọ̀rọ̀kà kí àwọn ní pẹ̀lú pé àwọn adọmọlórílù ti á lórí wọn ọ̀sà bá àti síbẹ̀ nípọ̀ kò bẹ́ẹ̀ nípọ̀ táwọn ọ̀páyàn wọ́n pé olùjọ́ méjì ẹ̀dẹ̀ léèwẹ̀ inú làwọn bọ́gà sí ní wọ́n wá bọ́kù sọ̀rọ̀ wọn ò rí nàrí pọ̀ akọ̀kọ́lẹ̀ sí o tàà sọ díẹ̀ pa wọn ṣùgbọ́n sàṣálá ó ti pàkíyèsí wá sí nǹkan kankan kí ni nǹkan náà جاء هذا من حديث الذي أخرجه من مسلم رحمه الله في من حديث عبد الله ومن حديث الذي أخرجه معمر في المسند من حديث ابن مسعود أيضا ومن حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها ṣáájú kábọ̀nà alukur'an Allah subhanahu wa ta'ala ní ẹnì kọ̀ọ̀kan náà bẹ adama ńlò ti fún ní màláìkà méjì ẹtí ń kọsẹ̀ rí àti ẹtí ń kọsẹ̀ rí ó tún wá fún wa ní kọ̀rínù nínú jinni ẹnì kọ̀ọ̀kan ló ní ló ní alábàákí rẹ̀ nínú àlùjànnà èsù bọ́n àmà sí pọ̀ tóun Allah subhanahu wa ta'ala ó ló ń jẹ́ kíkọ̀ ọ̀kan máa tẹ̀lé máa dáwà kọ̀ọ̀kan káàkiri òun náà dẹ̀ ní túmọ̀ hadith dáṣà sọ pé ìyẹn ṣẹ̀tọ́ yàtọ̀ àdákọ̀ bí sáré kúlé kò sí tẹ́lẹ̀ ọ̀kan ìṣẹ́tẹ́sùn òní wábẹ́ ṣètọ́nù yìí yóò wà máa báyìí ṣe láti gbà tí èèyàn bá ti wà láyé kò sì lè nísìnyí kò wà ní ọlọ́run láti bá àyàn dáhùn àyè kan tó bá ti jẹ́ wípé èèyàn bá ti jẹ́ni tí ń wí tọ́nà ní ká máa wí mẹ́ láti máa ń sàṣálà èèyàn fẹ́ símẹ́lẹ̀ tó èèyàn tó jẹ́ àwọn èèyàn yọ wà èèyàn ń jẹun yọ wà tí àwọn bá dákọ̀ lọ́pàá sóúnjẹ yìí kò ní lè súnmọ́ yàn èèyàn fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì yọ wà tí àwọn bá dákọ̀ lọ́pàá tó wọ bẹ̀ kò ní lè níbẹ̀ eléyìí wá ní asan tọ́ka sí mùsùlùmí kọ́ ó ní àrùn ìlànà قال قدير ربنا ما أقضيته ولكن كان في ضلال بعيد قرين wájú lákọ̀ọ́kọ́ màláíkà làwọn èèyàn ọ̀rọ̀ wọn káfẹ́ sọ èyí tí ń kọsẹ́ rí àti èyí ń kọsẹ́ rí ṣùgbọ́n ní tí a wà kálà rọ́nà bí àdánà abánirìnkì rẹ̀ tó pọ̀ nínú èèyàn àlìjẹ̀nà ni ṣùgbọ́n ẹnìkejì bí tí a bá pè yàn pọ̀ nínú lẹ́ni tí èyí sábà yá yàn pọ̀ kòríkòsùn rẹ̀ ni ṣùgbọ́n kọ̀rí inú yìí bá ṣe pẹ̀lú àlìjẹ̀nà yìí ọjọ́ wá o kìí ṣe pé bí mo ṣe rí ìlú ní tèmi rí là ọjọ́ wá ṣùgbọ́n kò sí àwọ̀ tí èbí wọ̀ kò wá tí clear sí a wa tí mọ̀tí mọ̀rọ̀ àwọn apàdà sínú bùsọ̀rọ̀ ahmed àti sẹ́yọ̀ muslim alùsọ̀rọ̀ báwọn sọ̀hábà sọ̀rọ̀ jọba onímọ̀ọ́nì kùnmi ahadin ilà wà kò wúkìlà bì ní ọ̀rínú òmìnira jìn kò sí ẹnìkan nínú yọ̀nà bí adama tọ́lọ̀ wọn bò ti fi èsù kàtì yóò mọ̀ bá káàkiri ọfẹ jẹun ọfẹ sùn ọfẹ kàwé ọfẹ kẹ́kọ̀ọ́ yóò rí sí kẹ́kọ̀ọ́ yóò pọ̀ wútúbà yóò kírun yóò sábà tẹ̀lé káàkiri náà ní nǹkan tó ń torí ẹ̀ tẹ́ ẹ̀ lé o náà ní wípé tí wọ́n bá ti ń sọ bọ́ọ̀lù wíwá yìí yóò mọ̀ pé wọ́n pọ̀ lápá ayé nù kí ló fi dọ́nu tó pọ̀ wáyé báyìí tó o bá tiẹ̀ wá lò láì dá náà tó o bá dùn ààrẹ ìṣesì náà ní tó ti fẹ́ fẹ́ tó bá wá jáàyà lọ́rùn ọmọ kò ti gbádùn kan náà tí o bá lọ jáàyà náà ọ̀sọ́ tẹ̀lé ti di tí o lọ ó sì fẹ́ máa tọ́nà bá ti sọ pé ojú rẹ̀ ọ̀fẹ́ máa sọ pé ó dé àwọn sọ àbà wá ní àà kò sẹ́ni tí wọ́n tí wọ́n kọ̀ nínú sáà wá ní kọ̀ nínú náà nínú mọ̀lẹ́kà àtúní rìwáyà kan bẹ nínú rìwáyà yẹn tásà sọ wípé ìdá wàkọ̀dùwù kílà ní ìkọ̀ nínú mínẹ̀lì jí ní ó tún wá sí ìbátù wàkọ̀ nínú mínẹ̀lì mọ̀lẹ́kà kí ni ti mọ̀lẹ́kà ó máa ṣe ọmọ pé à mọ̀dá lóhun ohun ọ̀rọ̀ ní o mọ́gbọ́tí ẹ o bí èèyàn bá wá ṣe fi rẹ̀ lẹ́kọ̀ọ́ náà tó bẹ́ẹ̀ ni ó ṣe máa rẹ èṣù tí ẹbí ti yan bí èèyàn bá wá ṣe jìnà sí tọ́lọ́n tó bẹ́ẹ̀ ni ó ṣe ní ìrọ̀mọ̀lẹ̀ ìka ìlọ́rùn láti jẹ́ èèyàn lè máa gbọ́rọ̀ sí lẹ́nu tí èèyàn bá ti gbọ́rọ̀ sí lẹ́nu jù lọ́nà wo lápẹ̀rẹ̀ àwọn akẹ́kẹ́ ń bẹ tó jẹ́ pé tí èèyàn bá ti ń ṣe èèyàn ó máa mókè níwájú Allah subhanahu wa ó kírun àṣùbá nìsí ó kí ìṣáì ó ń kí àwọn rí ń kí àwọn rí ń kí àwọn rí kókó tẹ̀sùn máa dà síyàn lórí kò ní sí lórí tiẹ̀ bẹ́ẹ̀ lórí ló sì máa tòrò tí bá ti ń gbọ́rọ̀ lọ bákan náà àwọn ìka ń bẹ mọ́jẹ́ o bí kí ọmọ adìyà lọ́sà ayé ọjọ́ ìrànlọ́kọ́ yọ̀ má lè rorin sí ìyẹn lè fi lò fún dàwa o ṣùgbọ́n kéèyàn rorin sí i kéèyàn ó ké kọ́dà ntí yàn bá tó kàkó lè dùn lẹ́nu yàn kéèyàn ó fi sẹ́nu padà torí pé àmì sàn sọ pé àmàlà ìka yìí náà máa ń sá fún tí ọ̀rẹ́ àwọn náà sá fún nínú lọ́wọ́ kọ̀rínì ànábì wa sọ̀rọ̀ wa ní kò sẹ́ntì òní àwọn sọ bá wàrà pé àwa ìyá ṣé wọn náà ní ànábì mo ní ìlà ànàmọ́ àánà ní àlè fa àsìlámà wọn kẹ́lẹ́ àwọn gbà gẹ́gẹ́ bí àfáàwà sùfíà bọ́n rẹ̀ yẹ́nà fa àsìlámù làwọn wọ kí n tún rẹ̀ ṣùgbọ́n lọ́n ti rèmi lọ lórí èsù tí wọ́n fi di èmi fa àsìlámà lọ́gbà gbà àsìlámù nígbà tó ọbẹ̀ náà ti ọwọ́ gbà àsìlámù fọlá yẹ òun rìnrìn àjò ayé kò sí ní ọ̀pá aláṣẹ máa àforí ó ti kún tẹ́lẹ̀ kejì wọ́n ti sì wá di ọmọ ń bẹ̀ yẹn ṣùgbọ́n tẹ̀lé kọ̀ọ̀kan wá mú ọgbà sílámù ásà wá ní ẹni tẹ́ ń wo ìkọ̀rí mi kò síbi tí ò ní báyìí lẹ́wọ̀n fún àìsọ pé tí èèyàn ọba ti dá ọkọ ọlọ́ọba sí ìmọ̀ súnmọ́lẹ̀tọ̀ rẹ̀ ṣètọ́ náà ní tó ń mú orò bẹ̀ yẹnu yúzìn kàrà yúzìn ìrọ́jú òun náà máa rìlísì bí yẹn ṣe rìlísì ọ̀rọ̀ ti wọ́ láti lè nàám tí a máa ti dà wọ́n ní àáfi tó pé wà ṣàrí kí wọ́n fi àwòrán wà láwùrán àti. má jẹ wọ́n là níbi tó ká tó fi fọ́ sọ̀yà pé àṣì dúkìá àti mo kó jọ ọ̀dà èyí tí n bá fẹ́ rò kó jọ ń bẹ̀ kọ́ lọ́wọ́ yọ ọ́ kú ẹ wá wẹ̀ tí ó gbọ́ ta tó ti kọ́lé lónìí kọ́sọ̀ báwọn bẹ́ẹ̀ yóò fi lọ́kùn mọ́ ẹ bá ó ti bá láti ilẹ̀ yàrá jẹ́ òun lẹ̀ òkú wọ́n jẹ́ ìlú fóòrù àgán pariwo káàkiri kàwọn ẹni gbàgbé wà wọ́n kọ́sá ẹ wọ́n bá ní gbújọba ìjẹba tó ní bí bàjẹ́ bá ní sọ́kọ̀ wọ́n jíwò wọ́n kówó jẹ ọ̀rọ̀ ọjọ́ kọ̀ káàwá o ọ̀rọ̀ tó dà sí lọ́kọ̀ wà ní ọba bínú ló sì fẹ́ máa bínú ọmọ bínú ní nǹkan méjì lè yẹ kí ìjọba èmi kú bẹ̀ sọ́mọ̀ yẹn ti fi bẹ̀ ó sì lè jórí ire ó lè jórí ikú gbogbo ayé méjì náà ló pín sí ó ń gbàgbọ́ ìṣèṣirò bó ṣe máa ní tàbí àbí bárísátà àti àsìlámì kí a máa dára káyọ̀ òkè sí wọ́n yẹ tí mo fi ń sunkún tẹ́ ẹ̀dì sí bóyá ní ìwà ìjẹ̀ náà kí n máa darí máa lọ ọ̀dẹ́kùn eléyìí kí n tó dàrú mọ́ra mi lọ nígbà tí n fi ibẹ̀ tí ò sì rò fún mi tí ẹ̀gbọ́n mi ni ó fi ẹ́ níwà máa wá bó ní ṣe jẹ bó ní ṣe wọn bó ní àwọn òkè ò sí ní sírìn bó lọ́mọ mi ló sì ní sírìn ìtòkùtò èèyàn mẹ́lẹ̀ mi gbèsè pè ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ pèsè báyìí ní ṣètò ọ̀sẹ̀ dé èèyàn tó wá jẹ́ ni tí bá ń tí ìbá ti ń súnmọ́ tọ́lọ́sùn àtàlá yóò máa rẹ̀ ẹ́ ńlọ́fà tó fi jẹ́ wípé gbogbo ẹ̀ ń bá súnmọ́ náà wọ́n bá pọ̀ tí nǹkan bí ìtasì àgẹ̀rẹ̀ bá sáré dára rẹ̀ wàláhì wàláhì ẹ máa wo tí wọ́n bá ṣe ń kíyà fún un fújú ẹsẹ̀ lẹ́nu kìí ṣe àfáà àtọ́ka rúkìá nìkẹ́ máa pé ọkùnrin ni o ẹni ìlórin ìrìnkú ìtẹ́lẹ̀ ẹ̀rọ jẹ́ abẹ́ kàrú kíyà fún gbogbo àyà rẹ̀ ní kíkì gbẹ́rẹ́ ẹ̀yìn rẹ̀ akéèyàn fi sínú ìdarí ní ọwọ́ wíwí ẹ̀ èṣù wá yí gbogbo tí wọ́n máa dé òdòdó sí àbúrúkúra ni ẹ ti ń sọ pé wọ́n lọ àwọn èsì ní ọsọ pé sọ pé sọ pé sọ pé bí wàhálà bá dé bí wọ́n bá bọ̀ fi tọ́ lọ́hùn wò kọ́ lórí bẹ́ẹ̀ rẹ̀ sọ bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ o ti tíráwù ṣe gbàgbọ́ ó ti ní gbogbo ẹ̀ mọ́ra wọn lọ́ba lọ ìwé mu gbogbo wa ti kú kú tiẹ̀ wà túbà padà ọwọ́ àwọn ọ̀gá kí àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ọ̀gá wọ́n ti gbòòtú bí ijó mẹ́ta jọ mẹ́rin wọ́n á kọ̀ rẹ̀ ní lágbájá ó ní ìrì kàbá tí ní òsè kí n kúrò òrì kàbá kúrò òrì kàbá ó kọ́ sí bí sáwà nígbà ọ̀pọ̀ lọ sí ibi tí wọ́n dé sí orin wa ni kòkó tó bá dò kájọ fi sẹ́mísẹ́mì sí àlùwàlà kájọ yẹn náà fi àràká méjì níwà mú ọ lọ́kájọ lọ yípo rẹ̀ nígbà máa mú ọ débẹ̀ tó fọwọ́ rẹ̀ kàn bó ṣe àpò òwe wọn bá sì sí bẹ́ẹ̀ ọyàn náà bẹ́ẹ̀ nígbà fi sẹ́mísẹ́mì sí kìnnìkan bọ́ọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ rẹ̀ wá ń fọwọ́ àràkàbà àti dẹ́gbẹ̀rẹ̀ báyìí o tó máa fọ́ orí olóhùn rí ṣùgbọ́n sáà máa fọwọ́ kàn báyìí ọ̀rẹ́ rẹ̀ sì ń pọ̀ ibi tí wọ́n ti rí kọ́ wa bu ẹmu ẹkún ìwà pọ̀ ọwọ́ lórí ẹkún ní omi tí mo ṣe wájú ṣùgbọ́n ìjọ náà lọ́pọ̀ jẹ́jẹ́ wípé gbogbo tí wọ́n bá pè tọ́ náà kò ní mú ìyá rẹ̀ tí n bá sì mú ìyá rẹ̀ ìntẹ́ni náà bá rí kéèyàn mẹ́rin. Ah. ọ̀rọ̀ yẹ ìkọ̀dún méjì o Nàá nìyẹn kọ̀rí nínú yìí òun náà ni asísà wọn wà ìsìtàǹkù mi àti fífi mìíní àìṣà ta ọ̀rọ̀ di ọlọ́ náà wà dọ́ha yàwá ìṣà ní kébó sí wọn rìwáyà kúrúwà nǹkan kọ̀rọ̀ yàwá ìṣà yàwá ìṣà wà ní a annabi sallallahu alaihi wasallam àbí lọ́dọ̀ mi dọ̀kan kan sallallahu alaihi lẹ́yìn fọkúrọ̀jà ìdí lóòrù làwọn ìbá sì jáde lọ́dọ̀ àkókò lórí àmì ìlú kúlá yasa pàtó ìtú àlè òṣèṣẹ́ ìdìbò ọ̀rẹ́ ìsìnkú فجاءني فرأى ما قسم àti ìwádìí padà ọ wá yìí tí mò ń ṣe bí kí èèyàn fọ́kàn àwọn ìpàdé ẹbí náà mẹ́bí ẹ̀rọ ẹ̀ mọ́bùnmí lọ́wọ́ ẹ̀ mọ́bùnmí lọ́wọ́ ń bẹ̀rẹ̀ tí ń bọ̀ ó ti yá abẹ̀rẹ̀ ogún mu tí ọba bímọ lọ́ni ìyàwó ìṣẹ̀wá ni wọ́n máa mẹ́tìlì láyé àbọ̀rọ̀ àlàmẹ́tìlì bóò ní irú mi ń ṣe pé mo nífẹ̀ẹ́ ọkọ ń tòótọ́ tí wà ní mọ dùmọ̀ tá a jọ nínú ìwà bíríkìlà àwọn ìyàwó tiẹ̀ náà ń jẹ́ àṣì tí mo sì rí bó ṣe rí tí ọ̀wọ̀ àṣẹ́ni kàtí ọ̀sà àjọjọ́ gbọdọ̀ ìyàwó náà rí àgámà irú ìyàwó orú rẹ̀ ṣé fẹ́ rẹ̀ gbòrò máa fọ́ tó ní máa kó ṣiṣẹ́ ìwà àpọ̀dìjá àti ṣèyítọ́ ọ̀nà mo rò pé sùúrù rẹ ti wá bọ̀ torí pé ìṣesí tó o ṣe ìní agbóhùn tí a ti dìrẹ́nu ò sìn ní ìdìbò sọ̀rọ̀ ìyàwó ìṣẹ̀ ní a. ẹ wà mẹ́rin ìṣe ìtàn ṣé sùn gbà pẹ̀lú mi àlùbí ní àmì a. ó ní àwọn àmà kú ní ìbálẹ̀ àdám ṣé gbogbo ọ̀nà tẹ́lá náà náà lò ní báwọn àlùbí ní àmì. ó ní wọn máa ṣe àyà ọ̀ṣun ọ̀gbọ́ ṣé ọ̀ إلا أن ربي أعانني عليه حتى من رواية يا عائشة عند الإمام مسلم حتى أسلم ọlọ́run ọba mọ̀bẹ̀tì mọ̀bẹ̀tì hátà àsìlámà tí tó fi àgbà sílámù àwọn apá kan àfáà ní àwọn ọ̀gbà torí pé èsù ìgbà sílámù ìní rákìlú àfáà wa ṣùgbọ́n ẹ̀yìnà wọ́n ní hátà àsìlámù àsìlámà ó ní pẹ̀lú àtàtọ́wọ̀bẹ̀ ṣùgbọ́n ásìlù rẹ̀ láti bí sẹ̀límà yẹsùlámù òní lọ́dọ̀ ti tàwọn tí mẹ́ẹ̀ là ń bi aburú rẹ̀ ṣùgbọ́n ó dá ìtumọ̀ dáadáa sí ni ṣùgbọ́n no tẹ́ ìgbà sílámù èṣù lè gbà sílámù gbọ́dọ̀ pé mùsùlùmí náà kò lè bẹ́ẹ̀ nù wọn ṣùgbọ́n mí ìgbé èṣù ti ti eléyìí adúsà sílámù oríire tí ń bẹ fún àtìlẹ́bì ńlọ́rùn àwa ń bọ̀ eléyìí wá ń bèbè àti káàkiri kò sí bí táwa tí ó wà kò sí tí ó rìkọ́dù sọ̀wọ́ wọ́n mú nílàgbó olóògùn bàbá níbi tó dé àmú ọ̀rìn òpin tí ń jáyé lábẹ́ fi hàn lónìí ọmọ wàrà àgbẹ̀dọ̀ olè ṣe fi mú àgbẹ̀ká blọ́ọ̀gì ní òṣìṣẹ́ ìsinmi àgbẹ̀gbẹ̀ fẹ́ tẹ̀tẹ̀rẹ́tọ̀ tó bá ṣe wù tó dirí ọ̀pọ̀ lọ́mọ ẹ̀mú góòlì ní ọwọ́ àgbẹ̀ ọmọ olómẹ́ta wọ́n tàbá náà mi lè fi ẹ̀fẹ́ àgbàgbà wọn gẹ́gẹ́ ebi tó tọ́ ẹwọ kí mọ́kò jẹ́ nígbà máa ń so hmm. ẹ̀ lọ sí òní lọ kí lọ kò bọ́ òtún wá bọ́ ọdẹ sí tó níyàwó tó tún lòun sún mẹ́yìn náà àti tó bá mi jẹ́ ní àrí bóò ní àríwá gbọ́n bóò ní jọ gbọ́n bóò rẹ̀ aba bọ́ọ̀kì bí ọmọ bí ọmọ káàdì ní abayé bọ́ọ̀kì ìgbín náà ìjọ láti kọ́ nígbà tó àwọn ojú ara wọn ilé ìwé bọ́ọ̀kì bí ọmọ tó wọ́n wá náwó lé lórí ẹ wá ní ẹ gírètì yàrá ni àwa farasíkì ọ̀rọ̀ yàrá kó tó kó kan bẹ wọ́n sí ìtùnú ọwà bẹ alágbàsọ alágbàsọ yìí ọwá ìta nídìí lára ìkẹ̀kẹ́ náà ni kọ́kàtí láyà wọ́n ti yá lọ kúrú wọn jọ yàrá ẹ̀ wà tan iná rẹ́ẹ̀dì bẹ tí ọmọ wò bẹ̀lúbẹ̀lú ibi táwọn èèyàn wà bí ọdún lọ́ọ̀kan náà yọmọ iná ti bẹ̀rẹ̀ wò bẹ̀lúbẹ̀lú wọ́n mọ̀ wá wo ẹni tí wọ́n fẹ́ máa bá èèyàn máa sọ̀rọ̀ wọ́n ti fún lóko pé dada ní lóko àbáwá tí abẹ́ bá sọ gbogbo mọ́ni lóòtú gbé báyìí ó ti sanwó ó sì gbẹ̀ǹkà ó wà wọlé ẹni tí yóò mọ̀ bá sọ̀rọ̀ rẹ̀ mo rí dáadáa o yóò bàbá yìí ti dé ṣùgbọ́n nígbà bá dé wọ́n wà ní gbóhùn bàbá àwọn àgbọ̀ kọ̀rínù ẹ̀dẹ́ torí wípé kọ̀rínù ò nísinmi àbíjọ́ tí yàrá tó bó ṣe jẹ́ wípé àwọn mọ̀lẹ́kà nígbà tó tọ̀ bá tó kú wọ́n wà wé iṣẹ́ ìwé iṣẹ́ rẹ̀ wọ́n àwé mọ́ lọ́rùn níbi lọ́nà sàárè ìgbà pẹ̀lú òkú padà tí a bá ti wá ń bá a sọ̀rọ̀ ó wá sẹ̀rẹ̀sẹ̀ nìkan à ń pè àfáì ní Ahmed Albayyanuni ó ní bàbá tó ń lu gbogbo kọ́lé inshallah rahman a padà dákọ àwọn tí a tí ó fẹ́ lé ní méjìlá tí ènìyàn ọkà lórí àwọn àlàbárí dáṣe nígbà ọ̀yá oníbẹ̀ ní orí okòrò ẹ̀yìn wọn ní ṣùgbọ́n mọ́jẹ̀mú ẹ̀yìn tí bàbá rẹ̀ bá dé wọ́n béèrè fún ìkàkà wọn olóòlù ti gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí nígbà ọ̀yá ní náà yà ahmed wọ́n sì jó bàbá wọn ṣùgbọ́n Ahmad tí ìjàgbáyé ọwọ́ ọ̀tá kan ò lè bà ọ́ ṣùgbọ́n tẹramá àsọ̀látù alìbùràbí alìbùràbíyà tẹramá dáadáa ó lù wá ní kò nígbà tá a lè gbé láyé àsìkò ìjọ náà ṣe é pọ̀ gbogbo gbà òun náà wọ́n tó pè ẹni àfáwọn nígbà ọlọ́tẹ́ ni ọkàn wá sọ wípé hmm, kí ló ti wò dé ibi ọ̀bá ìní nǹkan torí ikima bẹ́ẹ̀ kò sí ọmọ ẹnì kọ̀ọ̀kan tí ò ní ma àwọn jù sí ìyá àti kan nù gbèsè bàbá rẹ̀ tẹ́sù ò lè mà èèyàn a máa lọ kí bàbá yẹn lé ilé wẹ̀ wá kí mi lẹ́yìn o ìgbà mi wá bá fi kí ló kọ rẹ̀ rágẹ̀ ní ẹ̀yìn ìgbà tí wọ́n fẹ́ sùn tí èsì sí àbíkáwò tẹ́sù ò lè súnmọ́ mọ́mọ́ mọ́ríkà nísàlẹ̀ ìlú wọn wọ́n lámì ọ̀rọ̀ èṣù sí rí bẹ́ẹ̀ tó gbọ́n mẹ́sà gáàrù kọ́ àlọ́ obìnrin lẹ́yìn pé nísàlẹ̀ ìlú rádìí nìkiri mẹ́mẹ́ bẹ́ẹ̀ èṣù sì ní bó ṣe ń tẹ̀lé wa tóun àwọn ibi tá a bá ti ń dá ọkọ̀ lọ́wọ́ sọ̀tà áyá ní àwọn àṣìṣì kan o lè súnmọ́ wa mẹ́ àwọn kẹ́kọ̀ọ́ wà sákọ̀rọ̀ fún náà tí o ní ìmá o, ti àgbè kọ́ wọ́n ní má béèrè béèrè o ilé ìtì ìpìlẹ̀ ó di ní níjọ́ kan lára àwọn tí àwọn náà ni o Kalau wakati akasema ni al-amuru al-hadithia au al-anawa al-hadithia Mungkin tó yàgò kan ẹni wọn bá pàmì àwọn èèyàn pọ̀ tí a wá pẹ́ a ti pọ̀ bí ọ̀sẹ̀ kékeré kan wá kékeré kan kúrú ìwọ́n bá nípa ọgbà ni. kan papọ̀ bá ní bá kúrúkọ bí ogún èèyàn papọ̀ ṣe dáàbì sí ni ṣe dáàbì wà náà nígbà ya náà bá ń bọ̀ yá ní a bá gbọ́ pẹ́ tí wọ́n kálukú sọ́jọ́ ọ̀tá wáyà kí ni hálù tẹ wà lọ́rùn rẹ̀ ẹ̀rẹ̀gẹ́dà bá gbogbo bá bá kọ̀ wípé láwùjọ fárọ̀ lẹ́yìn náà lábẹ́yìn yahudi yẹn wàlá nasọ̀rọ̀ yẹn yẹn wàlá mùsùlùmí wàlá mùsùlùmí náà fi sàádà ti wọ́n náà yẹn ìṣẹ́lẹ̀ rẹ̀ adáwọ̀ wọn bá pàdé ọ àṣàyẹ́ ní ẹ ti ń lu fún wa àtẹ̀gbọ́sẹ̀ lọ́kú tọ́jọ́ rẹ̀ mi ògùn déjì àjọ ọ̀nà àti pẹ́ńsì tó ń jẹ́ ti yẹ̀wùdí gbogbo alájọ wà pápọ̀ kọ́lá ìṣẹ̀jọ jẹ́ nígbà tó wà wá bí ìbàdàn òṣèlú àkàn ó in tó gbé ọ̀run ró ní kẹ́mi ìrìn ọmọ òṣèlú bẹ́ẹ̀ sí o àsínà ànàbí náà tún sí alọ́gbà ọlọ́run o a rí bí àwọn ànàbí ọlọ́run lò bí àwọn àsìtù tí ń gbẹnu tí a náà sọ̀rọ̀ ní ìsìn wọ́n wá gbẹnu tọ́lọ́run sọ̀rọ̀ fáwọn èèyàn lórílẹ̀ kí wọ́n ṣe dáadáa kìí ṣe pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ọ̀fìtì ẹranko mi yún wọn ọ̀nà òwe àwọn ìdẹ́rùbà kan sá wà táwọn ṣe fáwọn èèyàn tí wọ́n ìbàbàrà wọn ní o kò tí wà pé àtàkà kò lórí ìjẹ tó bá mọ ojú pé wọ́n ti ń ṣe wọ́n ti ní ọba tó tẹ̀lé ní ìjọ ẹ̀yẹ ọ̀dá ìgbọ́ ọ̀dá ẹ̀dùn lórí ìwọ́wá lórí من الحضور من لا يتناسب حاله معنا ان بمبي ètò ẹgbẹ́ pẹ̀lú kọ́wà pẹ̀lú wa ìdáwò rọ ọdá fáà ní súnmọ́ wàbára hàdá máa mìíràn rọ̀jùlẹ́yìn ìlà wàtàwàsàtà bẹ̀gẹ́dọ́gbọ̀n ìmọ̀ràn gbogbo ẹ̀yìn tí ẹ wá gbọ́n tí kò fẹ́ wù ọ̀yá ẹ̀tọ́kọ̀tọ́ kó bí nǹkan ọmọ tó kúrò àdùn méjì ọkùnrin méjì tó mara wọn mara wọn àfẹ́ náà bá ní mo kìkí sẹ́ẹ̀tì bọ̀ lórí dispo pé inú ti bí àwọn ẹ̀mí tí àwọn ẹ̀mí ọ̀run torí wípé wọ́n ń gbádùn lọ wọ́n ń jó lọ wọ́n ń gbádùn lọ pẹ̀lú àwọn obìnrin wọn lápẹ̀ wọn lójijì wọ́n wá dé nígbà àwọn ọ̀bàrú ẹ̀ ṣàṣì nígbà pẹ́ ní tí ọ̀bà sọ̀rọ̀ bá bá sọ̀rọ̀ ta náà ni kọ̀rí nù kọ́ wa tí ìkẹ́ àtàkùn àbí ètí ìdíra àfọwà kan náà pẹ̀lú Muhammadu Abdu àfáà súnà haram ni lọ́ba wa já tíkẹ́ẹ̀tì ó lò lọ sí yóò wọ́n ní kí ló fẹ́ lọ sí kọ́ọ̀à gbàgede ibi tí wọ́n ti ń ṣe kiri ìgbẹ̀ngàn àfa sí lọ ọwọ́ ajẹ́ bí àṣekágbá èrò lọ rẹ́rẹ́ ó ní èmi ń tèmi àfa sún náà yìí gbogbo jẹ́ ìṣèkọ́lẹ̀ pa èṣù nígbẹ̀rún yìí sọ̀rọ̀ ètí ọ̀bà sí sọ tó mẹ́rin ló ti yìn ẹ̀nú ọ̀padà sọ nígbàtí èso ògùn láàrin ebi wà sí fún ẹ̀mí sọ ṣùgbọ́n nígbà tó bá ti gbé àárín eléyìí ohun lẹ́ẹ̀mọ́ padà gbọ́ gẹ́gbẹ́ jẹ́pẹ́ ní jésù náà bá kó sí la òní ọ̀mọ̀ sọ̀rọ̀ ẹsì kó èèyàn ilẹ̀ gbọ́ èsù sí sọ̀rọ̀ ara rẹ̀ níjà jọ fà á lọ sí bàbá ọ̀ wọ́n ní á wọ́n ní àpò ọmọ rẹ̀ ìbọn ọmọ rẹ̀ ti kú àpò ọmọ rẹ̀ ohun tí wọ́n ń gbọ́ ìwọ̀n ọmọ mi tó lọ́pọ̀ kìí símára mi wọ́n gbà bá rẹ̀ wọ́n gbogbo àwọn èèyàn kankan àfa wa ni èmi ò mú nǹkan kan wá bí lónìí jẹ̀rí ẹyọ kan lọ tẹ́ ẹ bá ti rí sí fún mi ẹ̀ tí wọ́n ní kọ́dà gbogbo mùsùlùmí sọ pé tí ọ̀rọ̀ ti bá ń tẹ̀sí ìgbọ́kùnrin wà ní jẹ̀ńdá òfin ó kùn báwọn àwọn tó kó sọ́wọ́n òkè ògbà àwọn olórí olórí wọn ó ní al'ad áìdìrúlì rúhàn wàhídà ẹ̀mí kan náà mọ̀kàn ní ìdíkẹ́ ẹ̀mí wa ọ̀fẹ́ bá sọ̀rọ̀ rúhàn máa min adìn ilẹ̀ ìtàṣẹ́wọ̀ ìlẹ́yà ẹ̀mí kan kò sí ẹnìkan nínú kúmọ̀ ìtòrí ẹ̀sìrẹ́tì tí ọ̀fẹ́ gbọ́wọ́ ẹnu ẹ̀mí ọ̀hún lè ánà mọ̀sùn fún bíbẹ̀ láàbọ̀ tìǹbù àlìyà wọ̀bí fasọ́ àjẹyìn mùtàbẹ́ yìí zà torí pé wọ́n ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ni bọ́rọ̀ kalẹ̀ bọ́rọ̀ kalẹ̀ ni ọlọ́kàn kẹni ẹni rere fúwà nábì yìí náà. sallallahu alayhi wa sallam. nígbà bẹ́ẹ̀ látàrọ̀ nàkó mi nàkó mi wọ́n lọ abẹ́ gbàgbọ́ òdùn wọn títí títí títí wà galẹ́ ẹ̀tọ́ ajúlọ pátápátá ní pé náà ní ìsinmi ọmọ wípé ìkàlọ́ fẹ́ sí fún wa wọ́n ní kàkó wọ́n ní fàhálì ìhó rúnù nàáríà ẹ̀mí kan tó ga pọ̀tọ̀ máa pọ̀ ní irú wọn ká bá sọ. sallallahu alayhi wa sallam. kí sì ni wàkùjẹ́ ní hadith àti ìrọ̀ ìrọ̀ nínú sahih ìdáná kọ́rọ̀ lọ tààrà ní sàṣà sọ wípé máa ń wà áyì fìrìmọ̀ náà àkọ́dọ̀rọ̀ áyì bẹ́ẹ̀ bá lálàyé mi wà láì òbí lẹ́ lábìbí ẹ̀dá kúnkùnrin yẹn ti lẹ́bi tó tójú oorun kátó akójú ayé èmi lórí o torí lẹ́ ọlọ́run ló ṣe léèwọ̀ méjèlé ni èdè ni fáwọn èsùn olè bá wọ̀ lọ. sallallahu alaihi wasallam lọ́rọ̀ bá wà rọ àwọn èèyàn pé àhá àṣìbí ẹ̀ ṣásírì kọ̀ọ̀lì ìlú yìí tán bẹ̀ kí bọ́nà sí ọ̀yìn ọ̀gáwọ̀n kí wà lè sẹ́rù ti gẹ́gẹ́ àwọn ìbájá ìmọ̀nàmọ́ tí wá nímọ̀ sí yìí ó ní màwá ní bẹ́ẹ̀ fìlìmọ́nà fìlìmọ́nà alákọ̀ọ́kọ́ kúntù àdúgbò à wà yẹ́sìmá wùkọ̀rí ní hàtàlí wà yúsìmí wùkọ̀rí náà èsù tí wọ́n fi tì mí ń pa mo ṣe ń kà ó gbẹ̀sẹ̀ ó ti gbé sẹ́dọ̀ ilé ó ti kọ́ lu ẹ̀ ó sọ fẹ́ sùn títí sáírù ó sọ fún létí wọ́n bu èmi kọ́ ọ̀nà yìí ẹ̀ wọ́n kọ́ ní kó ṣe fẹ́ yẹ ẹ̀ wọ́n sọ lẹ́yìn. jẹ̀máà ó sì dùn ní mọ́tọ́lá ṣe ọ̀sẹ̀ ìta tó ń tí mẹ́jọ àwọn nílé ìsìn ìta tó ń jọ rẹ̀ ẹ̀jọ̀ kù kórìfìrìfìrì káwá bọ́ lẹ́ni ọlọ́run àṣírí wá tú ọwọ́ bọ́lẹ̀ yóò wá ẹ máa kún jẹ̀mọ́ ẹ̀dẹ́kùn wàláhì wàláhì àṣírí ọlọ́run bẹnu gbogbo nǹkan tá à ń sìn wàláhì tí èmi ní dáhùn sọ́yẹ̀ lẹ́nu nínú ọjọ́ wọn à ní ọbẹ̀ lọ́gbọ̀n sọ̀rọ̀ bóyá náà ṣe máa ṣe ọ wà ní wọn kọ́yìn ọgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ fèsì rẹ̀ wọn ò nítorí wípé ojú ara ayé àti ara ọ̀run ọgbọ́n pàdé wọn bèbè sùn náà lọ́gbẹ̀ wọn ó ọkọ yìí yíyan bá wọn sọ lọ sọ́bọ̀ sọ́bọ̀ bàkà lọ́nà rẹ̀ ilé ìwà láti dé wọ́n máa kì í wọ́n máa kì í wọ́n wà ní bá a bá fi òkú ní kókó alàyè dáhùn ta ló dáhùn ẹni tí ń bẹ láyé alágbó olóògbé fọ kì í sọkùnrin ọ̀dẹ̀ láàyè o ara ayé ẹ̀ tí bẹ̀rẹ̀ yẹn ni ọ̀ dáhùn tí wọ́n bá bá ní tí wọ́n náà mí àbùsùn yẹn sí in tí ń sọ ní pété àbá pé gbogbo ara ayé ara ayé ala ayé tó ń òkun tiẹ̀ òní ọ̀ dáhùn ẹ̀wù ẹ̀wù tẹ̀ ẹ̀wù gbọ́dọ̀ ń sì tún ọ lásìkò fún abẹ́ wọ́n wá ní ìwọ tó ń fúnra ní Muhammadu abudu kí gẹ̀rẹ́ lọ fẹ́ gbà bí ẹ̀mí tó yàtọ̀ àìmẹ́yà ìlú ìdára ìmọ̀ ní bí kúrò àti mọ́bí pọ̀ wọn kàlùkùn wọn wọ́n sùn ọ̀pọ̀ tí wọ́n sọ aa àṣírí nìyẹn tó bá jókòó àti kìámà wọ́n sọ sáà sọ wípé ìmọ̀nà ọ̀sẹ̀rẹ̀ gbọ́nà lọ yẹ́kùn mọ̀ náà lọ́nà tó ń tọ̀wé هذا جمع حديث السبيل الخضري النبي òjijì ọlọ́pàá pàṣẹ fún iná ọrùn lákọ̀ọ́wà àwújáde nù náà gbogbo ẹni tó bá jẹ́ wípé èsù ìlú fi rẹ̀ lẹ́fù ayé ọ̀nà mi ti dèjò sọ fún kò ní problem ẹ̀jẹ̀ ọmọ tuntun ní ìdí ó sì gbọ́dọ̀ máa fún péyì ilé ìwẹ̀ lójúmọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ seventy one days wọ́n wá ní máa kan sókà pé nígbà wọn torí ẹmọ́ mọ́ wọ́n tún bẹ́ sáàrin ọmọ jẹ́sì yọ́ bí àyè torí tọ́kà lòdẹ̀ tí wọ́n dé sí ohun ètí ìlú jọ́sẹ̀ kan lọ kó sì tó sẹ́nà ló èsù wọ́n fi rú ran wèrè tí ó yá àti ọ̀rá lò pé gbogbo dákú àbùsùwàdà tí kó sàti pé ní ọkọ̀ tó pé ní ní à ń pèsè ọmọ ọ̀pọ̀lọpọ̀ pàméjì pọ̀ àfòjọ́ ọrùn ní ọ̀wà máa wé mọ́ wọn rọ́pàá máa àtìgbọ́ ìtù èsù yọ́ lọ́wọ́ sọ́dọ̀ ìjàmẹ́pẹ̀ ọlọ́ọ̀bẹ̀ ní kí mo kó bá o ṣe yọ́ sọ pé òun ọ̀gbọ̀n tí ẹni kọ́lá kí n kánà fi tọ́lá ní báyìí lọ́wọ́dé o ó rìn lọ́wọ́dé kó fẹ́ lẹ́rù tí ẹ̀ alkiya fi jẹ́ ẹ̀nà ìlàkàfà ọdún ní ẹbá ìgbìmọ̀ lọ́nà tí wọ́n fẹ́ bàjá náà chairman chairman ó ọ̀nàrígbò ọ̀nàrígbò ọjẹ́ ọlẹ̀ tí bẹ́nu obìnrin wọ́n tún sọ fún pé nǹkan kan ló tún lè bàjẹ́ tẹ́ ẹ bá bẹnu jẹ́ táìmù tẹ́ ìjẹ́ lọ ó tún bọ́ ògùn yẹn wọ́n á rẹ̀ ń jẹ́ òun sì ń fi ọlọ́run bá ọ̀sán lọ láyọ̀ ó sì ń tẹ́ ìpàdé ọlọ́run iná bọ́ọ̀lù sọ̀rọ̀ kan ò sí bẹ́sù sọ̀rọ̀ lọ́wọ́ sábẹ́ nìyẹn ẹ wá wo èèmọ̀ tí mẹ́jọ àmẹ́rin àwọn tó wá gbèrọ lónìí tí wọ́n ń náwó sí òun náà ni àwọn olóògbé yẹ̀wò láti bá a lè fi lé àwọn èèyàn pò níbi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala láti lè bá a fi sọ nǹkan míì fún wọn táwọn èèyàn ó fi wá yẹsẹ̀ àgèrè tí ó sì ju báyìí náà èkó tí a bá ti yẹ sí ló ọ̀tọ̀ fún un. ìdán ní pàríparí àwọn àfa wa ní ìjọ tó sì ní àtẹ̀yìn nígbà tí ìbáyìí ká gbọ́ kọ̀rọ̀ kà máa òpin sàánú kọ̀rí ìnù méjì ó gbà sílámù sàánú mi àgbọ̀dọ̀ dẹ̀wò ọlọ́run làmì inú abú rẹ̀ ìlókùtà àmọ̀sọ̀ ọlọ́sẹ̀ kí ni làmì inú abú rẹ̀ ló fi fà á tó fi jẹ́ pé láàrọ̀ àtàlẹ́mọ́bìnrin látàlẹ́ ọkọ̀ ọba kò sí ìsinmi fún mòmìnì kan nítorí pé ìgbé mu títà jọ ń sọ yìí kì í ṣe pé fúngbà díẹ̀ tí èkó kò sí ìsinmi fún mi ọtí náà láàárọ̀ hátàlì mọ́bìnrin kí ni ìbọn jẹ́lẹ́dẹ̀ kẹgbẹ́ fúngbà díẹ̀ láàárọ̀ hátàlì mọ́bìnrin kí ni ìbọn tatẹ́tẹ́ ó ní búlù ti tẹ́tẹ́ àwọn afáyẹ̀ ọ̀kàwé ni nínú òun sí tẹ́tẹ́ ètò máa ń yí báyìí báyìí máa fowó sí un òun ní tẹ́tẹ́ bàbá jẹ́ fóyè sí tẹ́tẹ́ kọ̀sì mú nọ́mbà ni èyí tí mo mú kẹ́yìn ojú oorun sọ fún ìbọ́lọ̀ náà lòdì alálà ah, láàkàtà ní gómìnà tẹ̀lé kọ̀rọ̀bà kò sí sí fún mọ́mìnì lórí gbogbo tó ní ọmọ sí kẹ́ẹ́sẹ́ pé fún pàdíẹ̀ náà tí ẹ pàdé ọlọ́run tí a yìí tán sórí ìyọ̀rọ̀ rẹ̀ jẹ́mẹ́ ẹ̀jẹ̀ àfẹ́ra lọ́kùnrin àìmọ́ yí ẹ̀mí ni wọ́n á tíráyì láti pè tí kọ̀ ní nǹkan kan ọ̀dẹ́ ló nítorí pé ẹ̀mí ẹ̀mí ìbí náà òun náà nígbẹ̀rẹ̀ àwọ̀ tó wọn tí wọ́n fi ń ṣe jẹ́tọ̀ ìlọ́wọ́ wọn ìran kò sí tí ẹ bá ti kú ọ̀dọ̀ kọ́ ọmọ ti kìyà mẹ́tò òun ti bọ́ sí àdìkìyà mọ́ ṣùgbọ́n bí àwọn ìrọ̀rọ̀ mọ́ àti parí ti tàkàdírò rẹ̀ wá a sì ti dọ́rọ̀ wọn padà sí wọn ní kíni o sí wọn lẹ́nu àwọn bóò wá ní ṣèyítọ́n ṣe lè kó sí ìyànlá bákan náà ṣé èèyàn lè bẹ́sù èèyàn sẹ́ tí ó bí èsù tó ṣe é ṣe ìyàwó ìmìnà rahman ibi àti gbèrè tó bá dijọ́ mẹ́jọ bí iná láì tààlà bí a bá wá bá dé a wà sẹ́sẹ̀ wá sókọ́ bó la ṣe bọ́lọ̀ ṣẹ̀yìnbọn kí ni tí a tọ́lọ̀ fún ànábì tí a bá ti ṣeré láàrọ̀ tí a ṣeré lọ́sàn náà yàrá kan kí sì ni àwọn ọ̀gá tí máa ń jà kan náà padà kó tí a ṣe lóyún ọkọ̀ wọn ti sọ ọ́n lọ́sàn náà tí a bá sọ ilé ìṣẹ́ nǹkan kò ní sí ẹ̀dínlẹ́yìn náà ọ̀wẹ́lẹ́ ọ̀wẹ́lẹ́ ìṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àdàbí òfin ọ̀sán báyìí ilé ìgbà ilé àwọn ìyàmọ̀ pọ̀ Allah